àwa dúpẹ́ bàbá fún oore ńlá rẹ̀. àwa dúpẹ́ bàbá fún oore ńlá rẹ̀. ìgbà táyé yọ wá ìwọ là bò wá. ìgbà táyé gbógun ti wá ìwọ là yọ wá. ọmọ rẹ̀ ẹ kú ìtọ́jú mi o. ọmọ rẹ̀ ẹ kú ìtọ́jú wa. àmúrẹ́ o ẹ kú ìtọ́jú wa. Amen. Heavenly Father, eternal rock of ages, we worship you, we thank you for this morning, we worship you, we appreciate you so much, be there. that exalted, be glorified forever in Jesus' name. I fullness of joy, Father, let that be your presence in this platform, in my life, in my children's life, in all our well wishes right now, let that be your presence in us, in Jesus' name. Plans of the enemy against our life, oh Lord, Father, destroy that plan in Jesus' name. We pray for revival, let the anointing to revive, let it fall upon us, receive it now in Jesus' name. And what we are going to say this moment, we pray for that because you answer prayer. We worship Lord because of God. In Jesus' name we pray. Amen. <clears throat> and this is Oro Gojo. Who is flagging me? Anyway, this is 4 430 um, and it should be around to to ten Nigerian time aago mẹ́rin. kí ló pe ilé bí. wọ́n ní eh, ìgbẹ́ orí. kí ló ló wọlé. orúkọ years ni gama bi ngana baba da mba asa ikere ma wani be oyin pa ku Fúlàní tó kú ní ojú ayé ni mi ò mọ nǹkan kan nípa ẹ pẹtẹ ju pé ọ̀rẹ́ mi ni babaláwo ọ̀dọ̀ tèmi dẹ jìnnà sí ọ̀dọ̀ wọn so wọn jẹ nìkan tí ojú ó tì mí báyìí mo ní sọ̀rọ̀ wọn wá pè mí lọ́kàn ó ní ó ní machine mi náà níbọ kó mọ machine gbò wọn wá pè mí pé àwọn nídìí ajá so pé kí wọn lọ bá àwọn ajá mi àwọn ọdẹ ìdílé mi náà kí ló dé tí ẹ fẹ́ gba ìjọba náà iṣẹ́ kan tí òun sọ pé a fẹ́ ṣe pé tó ń bá ti ṣe kí òun fún mi bẹ̀ pé ṣẹ̀yìn làwọn nídìí ajá sí pé kí wọ́n bò ń gbé ọlálẹ́kan lọ ọmọ rẹ̀ bí ọlálẹ́kan lọ sí ibi tí wọ́n ti lọ rajá òun ti bọ́ sínú ààwẹ̀ sókó tó ti pa dé owó rọ̀lẹ́ ni ọmọ rẹ̀ sí jájá rẹ̀ tàmá ni mo fẹ́ lọ bẹ́ẹ̀kì. gbogbo àwọn tó ń flagi show mi tó ń flagi page mi ọlọ́run gbogbo àwọn tó ń di péjì mi mú gbogbo àwọn tó ń dààmú péjì mi ọlọ́run bá mi sọ gbogbo wọn di òkú nínú ètò tí gbogbo wọn fẹ́ wọ̀ àti iṣẹ́ tí wọ́n fẹ́ lọ ṣe láti wákàtí lọ àti tí wọ́n ti ń ṣe tí mi ò jẹ́wọ́ tí wọ́n mú tí wọ́n fẹ́ dì mí lọ́wọ́ mú ọlọ́run mo gbàdúrà fún gbogbo wọn gbogbo àwọn tó ń ṣiṣẹ́ lórí platform mi to destroy my platform ó lọ destroy them put all of them to shame. I just want to give information to Nigerian government. Nigerian government I play nínú eléyìí sì ó Walori, media, lórí seriously ó ti ń circulate gan-an èmi ṣe rí nígbà tí àwọn aláròye gbé I don't see anything <clears throat> I don't see anything like most of those things you know but nǹkan tí mo pe Nigeria government fún ni wípé ah, mo fẹ́ kí wọ́n cancel àwọn babaláwo hmm, ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn occultic yẹn àwọn problem tí Nigeria ń kojú náà wọ́n pẹ̀lú àwọn tó fún Nàìjíríà <clears throat> the flag kí ló dé tẹ̀ ń flag gbogbo ẹni ń dààmú platform ẹni flag ṣòyí ẹni jèrè. ọ̀rọ̀ kùtùkùtù ọjọ́ sátidé on the twenty two thousand april twenty two thousand and twenty-four ẹni tó ń flag mi láàárọ̀ kùtùkùtù yìí tó yẹ pé ó yẹ kí n máa sùn àbí kí n meditate òru ni mo wà níbí òru ọ̀gànjọ́ and I want to give you this information no problem anyway Nigeria government ẹ káńsù gbogbo àwọn eh, number one kí n tó kí n kó tó ó máa kọ̀sì lọ́tọ̀ nítorí iṣẹ́ tí wọ́n nìyẹn iṣẹ́ kó pààyàn ta kán pa èèyàn kán máa pa èèyàn ta ṣòdì yẹn yẹn ní tí àwọn majority of these people ń ṣe lélẹ́yìí tó bá káńsù iṣẹ́ wọn sì ebi máa pa wọn o bọ́tẹ̀bí pa wọ́n yẹn kò kàn wá ju pé kọ́ má pa èèyàn mọ́ ó ti yé yín àwọn eléyìí ní orílẹ̀-èdè nàìjíríà gbogbo ẹni tó bá lóun ò ní gbọ́ tèmi àbó lóun ò fẹ́ gbọ́ tèmi tó o bá fẹ́ gbọ́rọ̀ mi you excuse you don't disturb others those of you tẹ́ ẹ fẹ́ gbọ́rọ̀ mi you don't disturb others kì í ṣe gbogbo ayé ni ò fẹ́ gbóhùn mi gbogbo ẹni tí ò fẹ́ gbóhùn mi tó wá sọ pé torí mi ò fẹ́ wọn ò fẹ́ gbóhùn mi òun ò fẹ́ gbóhùn mi òun ò wá fẹ́ kẹ́ anybody gbóhùn mi mi Almighty kọ́lọ́run pa òun ẹrẹ́ kọ́lọ́run pa ẹrẹ́ ẹni tó sọ pé òun ò fẹ́ pa ìdábẹ́ rẹ lórúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tá a bí nínú obìnrin tó lóun ò fẹ́ gbóhùn mi tó wá sọ rẹ̀ di gbogbo ayé bíi pé gbogbo ayé ni ò fẹ́ gbọ́ tèmi tí ò fẹ́ kí ọ́dà sí gbọ́ nítorí òun ò fẹ́ gbọ́ mo gbàdúrà fún ẹ̀dá bẹ́ẹ̀ ó bá mi pa ìdábẹ́ lórúkọ Jésù gbogbo ẹnikẹ́ni tó lòun ò fẹ́ gbóhùn mi tó wá nítorí bẹ́ẹ̀ gbogbo ayé ni ò ní fẹ́ gbọ́ nítorí òun ò gbóhùn fẹ́ gbọ́ tèmi lórúkọ Jésù ẹ̀dá bẹ́ẹ̀ Ọlọ́run bá mi pa ẹ̀dá bẹ́ẹ̀ rẹ́ bá mi pa ẹ̀dá bẹ́ẹ̀ rẹ́ bá mi pa ẹ̀dá bẹ́ẹ̀ rẹ́ bá mi pa ẹ̀dá bẹ́ẹ̀ rẹ́ bá mi pa ẹ̀dá bẹ́ẹ̀ rẹ́ bá mi pa ẹ̀dá bẹ́ẹ̀ rẹ́ bá mi pa ẹ̀dá bẹ́ẹ̀ bá mi pa ẹ̀dá bẹ́ẹ̀ bá mi pa ẹ̀dá bẹ́ẹ̀ bá mi pa ẹ̀dá bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó lòun ò fẹ́ gbóhùn mi tó wá sọ̀rọ̀ ẹ̀dí gbogbo ayé pé gbogbo ayé ni ò fẹ́ gbóhùn mi tó wá ní tí ò bá ti ṣe tòun òun ò ní jẹ́ kí ẹlòmíràn kó ṣe tèmi òun ò sì ní jẹ́ kí ẹlòmíràn kó gbọ́ tèmi mo gbàdúrà fún ẹ̀dá lórúkọ jẹ́ bá mi pa ẹ̀dá rẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní yí padà jésù olúwa wa àwọn tó ń fún ìkà ní agbára ní orílẹ̀-èdè nàìjíríà are diabolic people àwọn tó ń fún ọmọrọ̀bà ní agbára ní orílẹ̀-èdè nàìjíríà are diabolic people àwọn tó ń fún terrorists ní agbára ní orílẹ̀-èdè nàìjíríà they are diabolic people àwọn tó ń fún àwọn fraudster ní agbára ní orílẹ̀-èdè nàìjíríà they are diabolic people the wicked politicians then tó ń fún wọn ní agbára they are diabolic people àwọn ritualists who give you their power they are diabolic people àwọn torí bẹ́ẹ̀ the major problem ti orílẹ̀-èdè nàìjíríà ní àwọn tó ṣe corruption kó tó di pé èèyàn dìde lọ wọlé lọ pààyàn ó ní ó gbójúlé nǹkan kí wọ́n lè gbójúlé àwọn tó ń fún ọ ní nǹkan tó ń gbójúlé yẹn ṣó ti yé they need to cancel them cancel them tó bá wo aláròye tó bá wo babaláwo mẹ́wàá wọn tó máa ń pera wọn ní àbà tó bá wo mẹ́wàá nínú wọn mẹ́sàn-án nínú wọn ló máa sọ̀rọ̀ nípa bó ṣe pààyàn obìnrin ni wọ́n ń pa tó ń kó fún náà tó ń kó ẹ̀dọ́nú ẹ̀ cancel them gbogbo majority problems àwọn diabolic politicians àwọn amẹ́yìn àwọn wicked politician àwọn tó ń fún wọn ní agbára àwọn diabolic people orílẹ̀-èdè nàìjíríà àwọn ló ń ló fún wọn ní agbára àwọn tó ń ṣe fraud cyber fraud oríṣiríṣi nǹkan àwọn ló fún wọn ní agbára àwọn tó ń ṣe bed bed batting àwọn ló fún wọn ní agbára cancel them cancel don don tẹ bá ti rí igi tó ti tó bá ń so èso èso burúkú tó sì ń so májèlé bẹ́ẹ̀ ni wọn kì í jọ wọn kò kì í gá gbogbo èso ẹ̀ kúrò igi náà fúnra rẹ̀ náà máa ń pa láti gbòǹgbò sódà kó yẹ máa kọ́ sí májèlé mọ́ they causer of all problems in that country àwọn tí èṣù ń gbénu wọn ní originally all this about something ojoojúmọ́ wàá máa gbọ́ àfa kan nígbà tó ń ṣe tán wọ́n ní kó lọ wá èèyàn kan wá wọ́n bá ti ní wọ́n wá kiri kan you see all this story náà tá a wá sọ níbí báyìí ẹni tó bá gbalẹ̀ tó yọ̀yàn lẹ́nu àwọn tó majority àwọn tó yọ̀yàn lẹ́nu tó ń sá fún you know all these people tó bá máa mú majority of them wàá rí wọn so ní dè wọn so bàbàǹtẹ wọn so oríṣiríṣi nǹkan mọ́ra nítorí ẹ̀sùn mọ́ra náà ẹ̀jẹ̀ ló ń gbà cancel all these people before they cancel Nigeria anyway it's a it's a message to the government ẹ ti yẹ yín for now you got to cancel them àwọn tó ń cancel èèyàn because they are cancelling people every day ní àwọn tó ń ṣe cyber fraud ẹ bá gbọ́ wọ́n máa àwọn tó ń ṣe fraud náà wọ́n á sọ pé eh, yahoo plus àwọn babaláwo ló wà nídìí yahoo plus tó ń fún wọn lágbára tó máa sọ fún wọn pé yahoo plus tó bá ti fẹ́ máa jẹ́wọ́ o. lọ́sùdẹ̀ àwọn tó bá ní kó máa fi èèyàn ṣe tutù tó ń fi èèyàn ṣe tutù tó ń fi èèyàn ṣe tutù ní orílẹ̀-èdè nàìjíríà tó ń fi èèyàn ṣe tutù nílẹ̀ yorùbá especially àwọn babaláwo ló máa sọ fún wọn wọ́n gbọ́dọ̀ fi èèyàn ṣe tutù cancel them ẹni tó bá ti ń sọ bẹ́ẹ̀ yẹn fún wọn tó ń patronize all those things cancel them they need to be cancelled kò ń ṣe pé wọ́n mélòó lọ́lọ́pàá fẹ́ ṣà So ti yé tẹni tó bá ti wá fẹ́ practice ẹ̀ àwa a máa ṣe illegal something ló bá jẹ́ kò ní jẹ́ pé wọ́n máa sọ pé babaláwo wà mẹ́rin wọ́n máa bìlí pé they have rights á dàbí pé they have right to to practice I mean to practice those nonsense okay cancel there and now sit ẹ jọ ẹ má bínú sir. ẹni tó ń flag show yìí ṣó fẹ́ ṣòfò ni ìwọ tó ń flag show yìí ṣó fẹ́ ṣòfò ni ẹ káńsù wọn ìjọba Nigeria the government of Nigeria council of oh, God that is supporting that causing all this problem the terrorist people who terrorize Nigeria apart from money apart from money okay even those people are stealing money the reason why people a lot of people investing money to some level that they are not stop, I mean stopping and they believe that nothing can happen to them is because of the people like àwọn àfáà onídán oní ẹlẹ́bọ àwọn babaláwo yìí all these occultic people you understand me giving them courage and giving them some chance that them nothing nothing will be done about them even gan àwọn tó bá mú sìn tó bá ti lóògùn tó fún babaláwo àbá fáwọn ẹ lówó wọn ni wọn máa gbàgbé ẹni ẹni tó bá dẹ̀ fẹ́ gbàgbé ẹ náà ni wọn á tọ́jú orun dójú ikú cancel them all these things, àwọn fraud wọn tó ń fún wọn ní agbára tó máa sọ pé lọ lo èèyàn cancel those people bẹ́ẹ̀ bá ṣe káńsù yahoo yẹn tí àwọn efcc ń ṣiṣẹ́ lórí àwọn fraudsters àwọn tó tún fún wọn lágbára náà tó máa sọ fún wọn pé you see all this government yìí yẹn kàn wá ni ó máa tó lọ ṣe báwa yìí wà ń bẹ̀ forever cancel those people tó jẹ́ pé tó bá wà ń bẹ̀ wọ́n máa tún rí iṣẹ́ tí tí àwọn èèyàn bá ti ṣe wọ́n á tún bàjẹ́ later cancel those people that normally cause those things. Ah ṣe rí bó ṣe ń flag ń sin gbogbo ẹni tó flag show mi tó ń flag page mi ẹni tó jókòó ti page mi ti platform mi láti dààmú platform mi ikú burúkú ló máa kú ikú ikú ìyà ló máa kú ò ní succeed ò ní ṣàṣeyọrí àárọ̀ kùtùkùtù ni mo wà yín because me flag issue anybody and i'm not go you see i'm uh, work alone ni mi and nísìn kì í ṣe pọ̀nù òkun mi i'm seriously orun kùn mí bí mo ṣe pray orun kùn mí seriously ó yẹ kí n sùn and i'm giving this information and then ẹ eh, ẹ eh, flag issue flag issue flag issue flag page mi gbogbo yìí tẹ flag page mi yẹn ikú burúkú lẹ máa kú ikú burúkú lẹ máa kú gbogbo ẹni flag page mi ikú burúkú lẹ máa kú. so àwọn Aláròyé TV yẹn wọ́n. Well, wọ́n ti facebook bóyá wọ́n ti suggest ẹ̀ sí mi ṣá i was going through them eléyìí wọ́n ti mú ènìyàn láti nínú àwẹ̀ àwọn muslim yẹn àti babaláwo àtàfà yẹn wọ́n yìí pààyàn nínú àwẹ̀ táwa rò pé wọ́n máa wọ́n máa kágbára sílẹ̀ majority of them dàbàbí pé wọ́n máa kágbára sílẹ̀ ó nìyẹn wọ́n ń pa èèyàn eléyìí pẹ̀lú tápà obìnrin obìnrin ló wọ́n pa èèyàn wọ́n máa kó ìfúnnú ẹ̀ nínú àwẹ̀ mélòó ni ọlọ́pàá fẹ́ mú ní orílẹ̀-èdè nàìjíríà mélòó náà lọ́lọ́kọ̀ fẹ́ mu cancel that ẹ kọ́kọ́ cancel ẹ̀ náà kẹ́ wá tutù cancel it bẹ́ẹ̀ bá gba orílẹ̀-èdè kan gan tẹ́ bá pín gan pàápàá bẹ́ẹ̀ bá cancel some things you, the country cannot be settled àwọn èèyàn ti practice nonsense àwọn èèyàn ti tọwọ́ pọ̀ àwọn èèyàn ti ṣe ayé níṣekúṣe ó ní mo ń sọ ọ̀rọ̀ kan ní mo kàn sọ níbí báyìí níjẹta ọ̀rọ̀ tí mo sọ níbí báyìí níjẹta ṣé àbíjẹta ni àbí lánàá ṣé àná ni Look at many, many ways that he escaped death. Just imagine people will be, will be killing people in Nigeria as if they are killing goats. Kì í dẹ̀ ṣe pa lọ sọ́dọ̀ wọn. Olórí burúkú ni ìwọ tó ń fúláàgì yẹn. Ikú burúkú ló máa kú. Ọ̀run máa fẹ́ ṣẹ̀ sí àtẹ̀lẹ́yà ni lágbára Kristi. Àwọn alájàlẹ̀ olórí burúkú yẹn. Tá bá ti rí i pé information tó gùn ni mò ń fún wọn náà. Information gidi vital information wọn kàn máa gbé síbẹ̀ àwọn èèyàn tó tún interview wọn yẹn ẹ̀yin aláròye yẹn àbí mi ò mọ̀ bóyá ẹ̀yin lẹ interview wọn àbí ẹ̀kọ́ because i don't know those people tó máa interview wọn yẹn pé báwo lẹ ṣe wá fẹ́ ṣe tẹ́ bá ti yọ ìfun yẹn wọ́n tún fi system kọ́ iṣẹ́ ni àwọn náà lè wọ́n tún fi system kọ́ iṣẹ́ ni o táwọn yẹn bá sọ pé wọ́n ní káwọn lọ yọ ìfun kan káwọn lọ ra ìfun gbá káwọn ra ìfun ajá káwọn ra ìfun kiri kan wọ́n tún máa sọ ìwọ làbúrò máa sọ fún wọn bọ́n ṣe nǹkan tún nǹkan bọ́n ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ lò wọ́n ṣe fẹ́ lo kinní yẹn so other people will be doing it ẹ̀yin gan tẹ́ ẹ máa ń tẹ́ máa ń interview wọn yẹn gan ara ń fún wá sí yín all of you yorùbá you are too devil. you are too self you are too i mean you are too you are too evil. torí ẹ̀ ni wọ́n ṣe máa báwo lẹ ṣe ní hate mi majority of them ló ti pààyàn lẹ́jẹ̀ wà lọ́wọ́ wọn wọ́n wá fẹ́ sọ̀rọ̀ bá wọn máa cover ẹnu ẹni cover ẹnu ẹni don't talk don't talk ẹ cancel tẹ anything tẹ bá tẹ fẹ́ ṣe lórílẹ̀-èdè nàìjíríà yẹn àwọn kan wà tẹ ẹ bá cancel àwọn àwọn some activities if you don't cancel then they will cancel you àwọn tó ń ṣe tó ń pààyàn tà tó jẹ́ pé gbogbo wọn yẹn tó bá kó gbogbo àwọn eléyìí sílẹ̀ tẹ bá rí pásọ̀ tó bá lọ tọwọ́ bọ̀ tóun náà ń bá wọn pa èèyàn ní orílẹ̀-èdè nàìjíríà àbí tó lóun fẹ́ fi èèyàn ṣe ètùtù kan àwọn babaláwo yẹn àwọn náà ló máa kọ́kọ́ náà kọ́kọ́ dá sílẹ̀ àwọn àwọn diabolic people yẹn they are now forcing people a lot of àwọn náà ló ló ló support cultism tó fi pọ̀ tó fi gbilẹ̀ rẹpẹtẹ wọ́n máa sọ pé you have to use people for ritual people have to be using their self for ritual they have to be doing this for ritual they have to be doing this gbogbo nǹkan tó wà ní orílẹ̀-èdè ní ní yorùbá yìí ó wà nílẹ̀ yíbo náà but i'm talking about yorùbá and now yorùbá is part of nigeria also all these people tó ń encourage gbogbo orúkọ bẹ́yẹn tó àwọn ní wọ́n sọ pé ṣe o fẹ́ lọ ẹlòmíì kan tó lè fẹ́ jalè àná tó bá lọ mú nǹkan wá ní wọ́n lè mú ẹ á fún ẹ lóògùn ni wọ́n practice those nonsense wọ́n dẹ̀ fún wọn sílẹ̀ wọ́n ní wọ́n ń ṣiṣẹ́ wọn iṣẹ́ wo ni wọ́n ṣe council them wọ́n they are not worthy in the society gbogbo ìlú tí tí wọ́n máa lọ ìlú tó máa ti lọ ń gbàdúrà nílùú Saudi àti nílùú Jerusalem àwọn tó bá ti practice all those things na wọ́n máa ń sọ̀kùpá wọn ni serious ìjẹ́jọ́ ni wọ́n máa ń gbé fún wọn ni seriously wọ́n máa ń sọ̀kò pa wọ́n ni judgement quick one máa ń fún wọn so irú nonsense wo nìyẹn. I mean, I'm not saying this for for for people to to pull crowd. I'm not saying I'm not saying this to pull crowd because gbogbo majority àwọn tó wà lórí Facebook yẹn náà gbogbo wọn pátápátá ló wà into those bad things so why do you want them to hear this? They won't like to hear it gbogbo àwọn tó pe àwọn nǹkan bàbàrà yẹn ló wà ní tó this nonsense why do you want them to hear it so if you, you flag it now for people not to hear it no problem i will do it again ẹ̀yin tí ẹ bá ti ń wá sórí platform mi tí ẹ̀yin fúnra yín ò bá ti lè tẹ lọ́ọ̀fù àbí tẹ bá ń tó bá ń sọ̀jẹ́ sí yín sí mi tẹ bá lè tẹ lọ́ọ̀fù kẹ máa tẹ láìkì fún mi fẹ́mi náà ẹ má sọ̀jẹ́ sára yín fún mi mọ́. ìtàn sọ ìdìbò mo fẹ́ ti bàtà mo ṣe kékeré bàtà mo pọ́n jùlọ. apààyàn ni wọn. mi máa ń máa fílàní ṣáà ni. báwo lẹ ṣe àwọn òun náà jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀fọ́n. èmi àti onípàdé àtàwọn ọ̀dà mi àti ọkọ̀ wọn jámìlà sì sí ìfàyẹmí ọjọlẹkẹ bẹ́ẹ̀ lọrẹ lọ wa. nǹkan tí mo fẹ́ sọ fún nàìjíríà lélẹ̀ ṣe rí orí facebook the original pastors that have crowd tí ò dẹ̀ ń ṣe apààyàn original pastors tí wọ́n sí that are not involved in bad like killing and using people for ritual in Nigeria They should stop preaching on social media. Mm, they should stop preaching on social media. All this social media preacher and prayer, worry that praying also. I'm sorry, it's not because me. I'm no longer like Emo. Àti pray and work on social media. But torí gbogbo when your majority of them when you're taking téèyàn gbàdúrà fún lórí media. Eh? What? Eh? Momo. Majority of them they are killers. Like since àwọn èèyàn tún ti ń gbàdúrà fáwọn èèyàn lórí social media gan is like torí ẹ̀ tẹ́ bá sọ táwọn bá ní kí gbàdúrà fáwọn bí kò ń gbà tó tó stay kan I told I used to tell them that I'm not going to pray for you even téèyàn gan bá fún mi ń star mi níṣẹ́ pé yẹ ti understand I'm not kidding about that because a lot of criminals are on social media and after killing people they go outside social media and start looking for people to support them to embrace them even to pray for them this is what they do they, you got to tackle this thing the way people are killing eléyìí tó ná pààyàn yẹn wọ́n máa wà lórí social media wọ́n máa jẹ́ group àwọn kan lórí social media yìí these people tó pa èèyàn tó ń sọ̀rọ̀ yìí nígbà àwẹ̀ tó ná ń gbàwẹ̀ eh majority of them will they have they have group on this social media that not that tí wọ́n follow ó ní àwọn tó ń follow ó ní page tó ń wò tó ń like bomba. tó bọ́mbà they are part of people that tí ó wà ní under crowd ẹlòmíì táwọn èèyàn máa sọ pé wọ́n rí èèyàn you got to cancel this àwọn abal i mean àwọn tó ń ṣe gbogbo nonsense yìí cancel them bóyá tẹ́nibọ̀ tẹ́ bá tó wá fẹ́ ti wá sí society because àwọn míì wà tó ń ta àgbo tó jẹ́ pé wọ́n ń tewé so ti yẹ yín bẹ́yẹ bóyá kí wọ́n máa you got to cancel some things o i tell you àwọn òyìnbó tí wọ́n cancel àwọn nǹkan kankan tó sọ pé àwọn ewé kankan ẹ̀ẹ̀kan tí ẹ lè jẹ́ ordinarily kó bá gbogbo lọ sí <laughs> kó gbéwé kọ̀ọ̀kan wá sílùú Canada they don't buy things like that fún fún yàtọ̀ sí pé kò sọ pé okay go and buy turmeric you can do this o bọ́ kó kò sọ pé o fẹ́ ta ìwé ìwèrè kan tán bá mú ẹ tán bá mú ẹ àti your risk ni ká tó wá sọ àwọn èèyàn ma máa mú ọṣẹ wèrè wọn yìí tán máa kó pọ̀ tán máa ní ìfún èèyàn ọkàn èèyàn ayé èèyàn tán máa fi kó tán ma fi gun ọṣẹ it's not a good thing wọ́n ń da orílẹ̀-èdè láàmú tí wọ́n bá bẹ̀rẹ̀ tó bá pàṣẹ sọ̀rọ̀ nísìn tí wọ́n bá gbọ́ iṣẹ́ ẹ̀ báyìí wọ́n á ní ẹ lọ wá fọ́tò obìnrin yẹn wá ẹ lọ wá kìnnì kan wá ń bẹ̀rẹ̀ sí gun ọ̀ṣẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣàṣẹ oríṣiríṣi they are disturbing nation àwọn orílẹ̀-èdè kan tí wọ́n kánsù wọn nígbà kan wà tí mo wà ní Dubai ẹnìkan ń bọ̀ ní Dubai ń gbà yẹn ó ń bọ̀ láti ìlú ìlú áfíríkà yẹn kìbọ eléyìí ó tiẹ̀ wá láti nàìjíríà ó wá gbé ọṣẹ oríṣiríṣi ó tiẹ̀ wá nínú documentary ó wà nínú documentary yeah inú documentary ló yẹ mo tẹ̀ rí but ní dubai dubai ló wà ló ló fẹ́ wọ̀ ọjọ́ yẹn ó kó ọṣẹ ó ti wọ́n ti gún gbogbo oríṣiríṣi ọṣẹ wọ̀nyẹn àti oríṣiríṣi nǹkan you understand what I bó ṣe fẹ́ gbé wọlé sí dubai dubai yóò gbà á bí Saudi Arabia ò ṣe ń gbà ní Dubai ò kí ń gbà àfi tí wọn bá rí Saudi Arabia bí wọn ṣe ń gbà kan kó àwọn nonsense yẹn wọlé bẹ́ẹ̀ ni Dubai ò kí ń gbà àfi tí wọn bá ṣe ní another form they don't like it it's a taboo. mi ò lè sọ bóyá wọ́n ń ṣe nílùú wọ bọ̀dù wọ́n ṣe ń fi èèyàn ṣe kínní ní orílẹ̀-èdè Nàìjíríà big terrorists làwọn tó ń ṣe babaláwo yẹn àwọn tó ń fi èèyàn ṣe tuntun wọn yẹn big terrorists big one amroba naija àwọn ló produce àwọn tó ń terrorize ní nàìjíríà tó ń ṣe bọn tó ń ṣe nǹkan burúkú àwọn ló ní wọn àwọn ló àwọn ló encourage ẹ. àwọn èèyàn tó ń kú tó ń fi ń ṣètùtù tó ń fi tọ́ntọ́ntọ́ntọ́ lo pàtì e gbogbo ara ẹ̀yìn tó ń dẹ̀ àwọn olówó encourage ẹ̀ they should cancel them ọlọ́run gbọ́ they give people they give me nightmare like kíní ó trouble mind me we are not in Nigeria now but all of them tó ń ṣe nǹkan burúkú yẹn tó dẹ̀ ti di religion nínú ẹ̀ tó ti dàgbà tó ti dàgbà ọ̀jẹ̀ nínú ẹ̀ Part of the, some of them, they even respect them all over the world. Ọ̀rọ̀ tá ń sọ yín sìn nínú àwọn ẹlòmíì, ó yí àwọn ọ̀pọ̀lọpọ̀ náà. Ṣé rí ìṣòro tá a face? Tell your man face, See about finish ìṣòro yẹn, ìṣòro yẹn ló máa ń finish ẹ̀. Ọlọ́run gbogbo ìṣòro tí mi ò mọ̀ tó dojú dàkọ mi openly and secretly. Father Lord, please finish them for me. Gbogbo ìṣòro tó dojú come on me. Lord, finish them for me. àwọn tó dẹ̀ ń pààyàn yìí they are youth nísìn àwọn bàbá náà àwọn kan àárín youth ló ti ń pọ̀ jù ní mi sọ pé bàbá náà ò sínú wọn i'm not telling you that the old one are not, uh, are not part of it but the youth now this what they just this gbogbo nǹkan táwọn youth wa kàn ń practice èyí tí wọ́n mú ní last month kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ àwẹ̀ yẹn tí wọ́n announce tí mo tí mo ṣe tó ní níbi ọ̀nà àwórì mbẹ̀ yẹn gbogbo wọn kò sí ìtò wọ fifty nínú wọn there is none of them thirty something eh, thirty something twenty something thirty èyí tó dàgbà jù ló máa wọ forty àwọn eléyìí náà ìkan thirty two ìkan thirty four ìkan ta forty this is àwọn all youths those who call themselves youths of our nation they are killing people like anything. Kuma orí Nàìjíríà ń sìn wọ́n náà ti legalize wọ́n dẹ̀ ti monetize Facebook fún wọn bẹ́ẹ̀ although the babaláwo they should try to to monitor it very well you be able to catch many of them but if nkẹ mélòó lè fẹ́ mú bẹ́ẹ̀ gan kẹlu ọdún mẹ́wàá ọdún méjìdínlógún gan bẹ́ẹ̀ sixteen years how many of them can you arrest with the Nigeria level of gravity i mean be level of um, the pressures tó ti fún tó ti tó ti tó ní Nigeria how many of them lè máa lè arrest tọlọ́pàá máa lè arrest látọ̀dún tó ti arrest wọn báyìí sójà go sójà kan mélòó ni ṣé wọ́n ti tán ni ẹ ti arrest ti máa sọ fún yín pé wọn ò ti arrest twenty percent of their those criminals and they, are not they wọn wọn ti they are too hardened the Nigerian criminals are very hardened they are very stubborn they are very difficult they are wọn easy wọn ṣe ordinary person àwọn eléyìí Nigeria government fúnra wọn ni kò cancel wọn because kò ń ṣe nǹkan tí ọlọ́pàá nìkan lè cancel Nigeria government must cancel it yes so that now tó bá rẹni tó bá ti practice ẹ̀ wọ́n ti wá ó ti di illegal something wọ́n dàbí ẹni tó ń lò bọ̀ nígbà tó ń cancel ìbọn ní Canada ń bíbà ṣe to understand ọwọ́ ẹni tó bá ti wá ba ó ti di offence do you understand ọwọ́ ẹnikẹ́ni tó bá ti wá ba báyìí ó ti di offence So when you cancel them now, if anybody want to have it I uh, actually eventually, then they, they can go to the government and have the, the proper registration, monitor and everything. Pé òun kò ṣe ti àwọn tó ń So they can be in your in your wọ́n lè wà nínú kíní yín people you be able to know them and be able to to to to to to, to monitor them and to tell them from beginning. Every one of them, wàá máa gbọ́ wọ́n pààyàn ni, wọ́n gbé obìnrin kan, wọ́n kó ìfun ẹ̀, wọ́n yọ ìfun ẹ̀, wọ́n yọ ọtí ẹ̀, wọ́n písìsì ẹ̀, wọ́n fi jó oògùn, wọ́n wá jó odidi èèyàn wá kó ẹni yẹn kò ní ju ìtàn máa kó sínú ọjọ́ tí mọ́tò kan ní accident tó gbaná tó pé àwọn èèyàn jóná tí wọ́n tiẹ̀ tó pé wọ́n tiẹ̀ wọ́n tiẹ̀ ń jó pò tiẹ̀ jóyàn báyìí òórùn wọn orí ó smell ó smell horrible and some people will sit down and be burning wọ́n máa jó ènìyàn lójoojúmọ́ tẹ́lẹ̀ ìbárẹ́lẹ̀ a sọ fún wípé wo iṣẹ́ kan tó ń fẹ́ ṣe yẹn o wọ́n á kóra wọn bíi mẹ́wàá wọ́n á kóra wọn bíi márùn-ún àwọn ọkùnrin yẹn wọ́n fẹ́ ṣe oògùn owó obìnrin ni wọ́n fẹ́ lò ìbá ti